ẹ̀yin olóṣèlú wa gbogbo kí lẹ fẹ́ fi ilẹ̀ fáwọn èèyàn Awólọ́wọ̀ ló ṣe Ọbáfẹ́mi Awólọ́wọ̀ stadium tó wà ní Òkè Àdó ń bẹ̀rù olókọ́ kòkó house Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni kì í ṣẹlòmíì olókọ́ tẹlifíṣọ̀n NTA WNTV-WNBS nígbà náà láyé rédíò lókùn tí a máa ta okùn mọ́lé tẹlifíṣàn tó dé ẹ wá wọ̀ làjú orílẹ̀-èdè Nàìjíríà òun fọwọ́ mẹ́wẹ̀ẹ́wá gbáyà fún yín lè ní ẹ lọ wò nínú ìwé ìtàn a ní tẹlifíṣàn ṣáájú orílẹ̀-èdè France ẹ lọ gúgù ẹ̀ wò kìí sọdún kan síra wọn ní France tó dá tẹlifíṣàn lẹ̀ ètí ń sọ wípé a ti ń gbẹ́sẹ̀ kọjá àwọn aláwọ̀ funfun níjọ́ mm-hmm. náà lọ́hùn èló wọn ń ṣẹ́ dọ́là ti ń tẹríba fún owó pọ́ǹtì wa èló wọn ń ṣẹ́ pàǹsì London ti ń tẹríba fowó pọ́ǹtì Nàìjíríà gbogbo ẹ̀ wà lọ bẹ́ẹ̀ adolókìkí káàkiri àgbáńlá ayé káwọn jẹgúdú jẹra ó tó dé àwọn mm. bàṣẹjẹ òbí t tí í so lẹ́rùn ẹ̀yin nu ọlọ́run nu. àwọn òkú ọ̀run tó ti kú ò lè dunnú sí yín o kálukú ló ní mistake tiẹ̀ Awólọ́wọ̀ náà ní mistake o lára mistake Awólọ́wọ̀ sí ni campaign tó ṣe wípé ẹnìkan wà ń lo mọ́tò mẹ́rin ń lo mọ́tò márùn ọmọ tálíkà wá wà àwọn ń fẹsẹ̀ rìn bọ́lọ̀ ń bá gbé ohun tó ń bá wọlé ọlọ́run ó pín dọ́gbandọ́gba hmm. àwọn olówó ní ẹni tí ó bayé àwọn jẹ́ ní ń bọ̀ yìí gbogbo tí wọ́n á pè lólówó ayé ńjọ́ náà ṣé ẹ mọ̀ wípé nǹkan tí bàbá Awólọ́wọ̀ sọ nígbà náà ni tí wọ́n fi jẹ́ kí campaign kí bàbá yẹn kó rí ìjọba yẹn kó dórí kó dórí ipò yẹn títí títí kí ló dé ẹ̀yin Yorùbá yìí náà la bá ń bẹ̀ téèyàn bá ti lè sọ pé báyìí o the same ogun yẹn náà òun lè fẹ́ máa gbé ti ọmọ Adéyẹmọ tòró ti sọ wípé tá a bá dá dúró kò ní sí àyè rádaràda. <clears throat> kò ní sí ayé fàmílétè ntutọ́ ìwọ̀nba ni ìyá máa jọmọ mẹ̀kúnnù mọ́ iṣẹ́ á wà gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó ṣe lọ òótọ́ ni tí ilẹ̀ Yorùbá bá dá dúró ẹjọ́ tí ò sí pé bẹ́yà ń sásábẹ́ federal kan àbí ọmọ Fúlàní Haúsá kan Ìbò kan kinní kan tó jẹ́jẹ́ tó jọ jẹ́ àwa wa torí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń béèrè question yẹn lọ́wọ́ mi wọ́n ní dára à ń pè fún yorùbá nation à ń pè fún yorùbá nation ṣé tá a bá gba yorùbá nation ṣé kò kí n ṣe the same set of àwọn politicians yìí náà àwọn náà náà tún máa wà ń bẹ ẹ lọ́dọ̀ ti tèmi ó lè já wọn as a matter of fact lọ́dọ̀ tèmi èmi ò ní kẹ́yìn kọ́kọ́ kú kó jọ ṣojú gbogbo wa ni ṣùgbọ́n dé báyìí la ṣe nǹkan wọ́n yàtọ̀ sí báyìí ní í ṣe nǹkan mi ọ̀rọ̀ yẹn ti dọ̀rọ̀ àárín ara wa ọ̀ọ́ nẹ́kẹ́nẹ́ nígbà tí ò ní sí pé bíyá abẹ́ ọmọ haúsá fúlàní kan wà tán máa tán máa forí pamọ́ sí nígbà tí ò sí pé bíyá ọmọ yíbò kan pé kinní kan pé kinní kan á jẹ́ yorùbá warawa warawa bọ́n ṣe máa wá fún ẹ tá a lókèétì ẹ kinní fún ẹ ní stéètì ẹ tó nǹkan tó fi ṣe tá a rí nǹkan tó yẹ kó fowó ṣe ṣé ò ní ṣàkáǹtì náà bó ṣe máa fún ẹ ní owó tó yẹ kó o gbà as a governor àbí bẹ́ẹ̀ lọ tó ò ní ṣe nǹkan tó yẹ kó ṣe pẹ̀lú ẹ̀ á jọ ṣojú gbogbo wa ṣùgbọ́n dé kí ló dé ẹ̀yin ìran yorùbá ẹ̀yin àgbààgbà àgbààgbà òṣùwọ̀n ọmọdé gan ò dáa bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́dẹ̀ẹ́ lọ́tẹ̀ bọ̀ ẹlẹ́ṣin wájú báyìí ó ní tẹ̀yìn wò sáré ìgbà a ẹ̀yin tẹ jẹ́ ẹ̀gbẹ̀gbẹ̀ wa tá à ń wò yín tó jẹ́ pé ìwà tá à ń bá lọ́wọ́ yín jẹgúdú jẹrá ní gbogbo ìwà tá à ń bá ń bẹ̀ kí lẹ expect látọ̀dọ̀ àwa tá à ń tẹ̀lé yín lẹ́yìn àwa máa wọ́ọ̀sì ju ẹ̀yin lọ òun lè rí yìí òun lè rí yìí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sábà rojọ́ lọ rojọ́ bá ní ga àti ẹ̀ pariwo yúùtù yúùtù yúùtù yúùtù tá a bá gbé síbẹ̀ náà wọ́n máa dà nǹkan wọ́n á dà nǹkan rú wọ́n á bà ìdí nìyẹn tá a ṣe ń ko lọ́dọ̀ ti tèmi tèmi ṣe máa ń ko fún ẹ̀yin àgbààgbà kì í ṣe pé fún hatred àbí bíyá láti disrespect yín or anything yín kúkú bá yín jà lórí ọ̀rọ̀ ayé mi àbí private life mi ṣé nítorí ilẹ̀ Yorùbá tájọ belong sí náà ni kó lè dáa àwọn bàbá Awólọ́wọ̀ àǹkó ò ṣe báyìí gbogbo nǹkan tí àwọn bàbá yẹn ti ṣe sílẹ̀ Yorùbá pátápátá ẹ̀yin politician ẹ̀yin adarí ilẹ̀ Yorùbá jẹgúdújẹrá akótilétà nìyẹn gbogbo ẹ̀ lẹ́ẹ̀ ti kótà èyí tẹ̀ kótà ẹ pé mọ́wọ́ ẹ sọ́ di property yín nǹkan ti ṣe yín ẹ ò sì bọ́dà láti build another one sílẹ̀ Yorùbá ẹ má jẹ́ kó yà yín lẹ́nu o bàbá Tinubu ẹ̀ tiẹ̀ wá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ làmìlaka tó tẹ́ mú gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ kó sínú pọ́kẹ́tì yín sa tọ́lọ́jọ́ bá délé ní wàhálà mi ìrobi ròyìn mi ìsìrokú ròyìn mi ìrokú ròyìn èèyàn bá rokú rò kó máa nìṣó torí mi tí ì dé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. tọ́lọ́jọ́ bá dé kílẹ̀ rò pé wọ́n fi máa rántí yín nílẹ̀ Yorùbá kò sí nǹkan ẹyọ kan báyìí gbogbo nǹkan tẹ ní lórí orúkọ yín ni ìjọ ní nǹkan ẹyọ kan báyìí àrà kan báyìí tẹ dá sílẹ̀ Yorùbá tá a máa fi máa rántí yín kò sí Lagos State ẹ wá máa ẹ fẹ́ lè máa sọ wípé ẹ̀yin gan lẹ create Lagos State torí gbogbo nǹkan tẹ̀ ń pariwo ẹ̀yin lẹ ṣe kò sí kankan tá a rí ta ṣe tó dàbí alára as a governor and as a senator ẹ̀ ń rówó owó wọlé ẹ̀ ń generate owó láti fi two state ṣe so kò míì pé bóyá ẹ ṣe nǹkan bàbàràsà àní bàbá Tinubu àti gbogbo ẹ̀yin gómìnà tẹ́ ti jẹ lọ tẹ́ ti jẹbọ gbogbo àgbààgbà ẹ bọ́ síta nínú yín kẹ́ wá sọ tẹ́ ẹ bá dàgbà tẹ́ dògbó tẹ́ ẹ lọ kí ni nǹkan tá a lè fi porúkọ yín nílẹ̀ Yorùbá bí àwọn bàbá wa late Awólọ́wọ̀ and co ẹ wá wo gbẹgẹdẹ ibi tó ti gbiná yorùbá ẹ̀yin náà lẹ lọ tẹbọ ẹ lórí báyìí lẹjà ti ń bàjẹ́ ẹ wá wo ayé afẹ́nifẹ́re gbòó ah! ó mà ṣe o ẹ jẹ́ agbọ́ díẹ̀ sí lọ́dọ̀ ẹ̀ka tó lọ sọ́dọ̀ wọn. Awólọ́wọ̀ ìjọba mẹ̀kúnnù níjọba Awólọ́wọ̀ ọwọ́ alẹ́ ikọ̀ e ó lé léèlé e e kò tó lọ́wọ́ ó wá pé ìwọ̀nba tó bọ́ sí ń lọ́wọ́ yìí owó ṣe sáǹpù tọ́jẹ́ pé tí gbogbo orílẹ̀ Nàìjíríà bá lè ṣe ọ̀rọ̀ wọn ó dùn yóò joyin lọ kí ló ń tó ṣe fún wa ń náà ọ̀sẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ tó ṣeun kò sí ń tọ́ wà fojú wípé ó fi yọmọ tálíkà nínú ìyà ìyà tí máa jẹ ìyà jẹ bó lórí táwọn olówó fi máa jọmọ tálíkà ẹ̀kọ́ ọ̀fẹ́ tí bàbá Kọ́lá Olóòtú ọmọ àdábánijà ẹ ní sọ̀rọ̀ tán o ẹ kú iṣẹ́ sà ẹ̀kọ́ ọ̀fẹ́ tí bàbá Kọ́lá Olóòtú mẹ́sàn yìí mi ìmọ̀ bó bá rí fídíò tó bá dọ́dọ̀ ẹ̀yin màámi àgbàlagbà ẹ̀yin bírọ́dà mi ẹ̀yin dádì mi ṣèbẹ́yìn náà ní oore ọ̀fẹ́ torí ó padà kàn mí mo rántí ngbà náà ní primary school time to bá ti fẹ́ whatsapp wa ní textbook báyìí àti oríṣiríṣi nǹkan wọ́n á ní kó ní kálukú jókòó ẹ mọ àwọn ṣé lọ́kà àbí dẹ́sìkì àwa méjì mẹ́ta tá a máa ń jókòó yẹn fi sórí tébù wàá wá bá ẹ kọ orúkọ títì ẹ and so on and so forth oúnjẹ ńkọ́ wà á ti mú abọ́ tiẹ̀ dání láti ilé ó bá di time tó máa lu aago break wà á ti á ti mú gbogbo oúnjẹ abọ́ yẹn oníkálukú á gbé sí iwájú kíláàsì báyìí àwọn oúnjẹ yẹn wọ́n á ti sè wá oríṣiríṣi náà sè everyday oríṣiríṣi náà sè everyday tó bá ti wá sí wọ́n á gbé wọ́n á pín wọ́n á bẹ̀rẹ̀ láti primary one lọ títí dé primary six wọ́n á pínra wọn tó bá ti bù síbẹ̀ oníkálùkù ti dá ike ẹ̀ mọ́ bẹ̀ oníkálùkù adẹ́lọ́gbé wàá jẹ nǹkan ẹ̀ gbogbo ìyẹn ò dẹ̀ sí mọ́lẹ̀ ní. ah ah ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá àtúbọ̀tán yín báwo ló ṣe máa rí ná báwo làtúbọ̀tán yín ṣe máa rí bàbá Awólọ́wọ̀ ń jà fún àwọn ọmọ mẹ̀kúnnù ká lè jẹ́yàn wọ́n bíùdì ilẹ̀ Yorùbá wípé kò ní láti jẹ́ pé ọmọ mẹ̀kúnnù ní láti rí somebody before ká tó become somebody àwọn ọmọ mẹ̀kúnnù a ní oore ọ̀fẹ́ ṣùgbọ́n àwọn olórí àti àwọn àgbààgbà àwọn adarí ilẹ̀ Yorùbá tòní kí ìyá jọmọ mẹ̀kúnnù pa àwọn ọmọ mẹ̀kúnnù yẹn làwọn fẹ́ kó máa ṣerú lábẹ́ àwọn ọmọ wọn títí wọn kọ́ máa fi gbá gbá wa lórí tọmọ tí wọ́n bá ti jẹ tó bá ti jẹun yó tán ju egungun sílẹ̀ káwa máa du àṣà mẹ́gun wọ́n wá sọ gbogbo ilẹ̀ Yorùbá wọ́n wá sọ di mẹ̀kúnnù póò olówó mélòó ló wá wà nílẹ̀ Yorùbá lónìí máa bá mi kọ síbi comment section ẹ tí àbá ṣe ṣó báyìí ẹ ní àwọn ṣe ẹ má máa kinní kan àwọn nǹkan tó máa enlighten ni tá a bá tún ṣe ẹ ní kọ́mẹ́ǹtì tá a bá ṣe ẹ ní wò ó ẹ ní bá wa ṣe ẹ ara àwọn nǹkan tá a dẹ̀ fi máa máa pera wa ṣàkíyèsí gbogbo nǹkan tó ń lọ tá a fi máa mọ bá ṣe máa ibi tá a ti miss ẹ̀ ibi tó yẹ ká ti correct ibi tó yẹ ká mú new thing ìgbà tó bá bá mi ṣí ẹ̀ síta báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ̀ torí Yorùbá òun pẹ́ gbàgbé nǹkan àákọ̀ máa rojọ́ rojọ́ rojọ́ rojọ́ náà ni Hmm? nílẹ̀ yorùbá lónìí mẹ̀kúnnù ratio yẹn báyìí ó ti ń lọ sí bíi ninety five to ten eh, to five ọmọ mẹ̀kúnnù mẹ̀kúnnù ya padànù olówó àná ló lọ bẹ̀rẹ̀bẹ̀ yìí olówó mélòó ló kù nílẹ̀ yorùbá kò sọ́lọ́wọ́ olówó mélòó ló kù ìwọ̀nba olówó gan-an tó kù sílẹ̀ yorùbá kìkìdá ahun kìkìdá kí ni ọmọ tiwọn nìkan ní rówó kàwé ńjọ́ náà lọ́hùn. àwọn ọmọ tálíkà ní máa sọmọ ọ̀dọ̀. àwọn ni a máa kọ́ṣẹ́. àwọn mẹkáníìkì tí a máa rí lò. àwọn ni a máa gbà ń lébìrà. àwọn ọmọ ẹni tí ò ní nǹkan. wọn èyí lè kú olóko. bí a bá ka pamari sí ìsìtàn wọn ọba lè tẹ̀ wájú. wọ́n máa ran bàbá wọn lọ́wọ́. wọ́n máa dáko. Awólọ́wọ̀ ni kò ní rí bẹ́ẹ̀ mọ́ o. bàbá gbara wa kú lọ́wọ́ ọ̀yà. ẹ̀kọ́ ọ̀fẹ́ ló gba ọmọ tálíkà alẹ̀. ṣé Awólọ́wọ̀ òrówó tí ó fi iléèwé ni iso olosi lọ́dún tó bẹ̀rẹ̀ òṣèlú bí a bá ka lọ́ọ̀yà tí ń bẹ ń gbogbo Nàìjíríà ó ní iye tó jẹ́ iṣẹ́ owó iṣẹ́ ajé ńlá sì ni lọ́ọ̀yà tí a bá jẹ́ amòfin jọ náà olówó ni torí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn bá fẹ́ ṣe láyé ìjọ náà ojú dúdú àwọn èbó làwọn olówó ń bá dòwò pọ̀ wọn ò lè wọn bá sọ̀rọ̀ lọ́ọ̀yà ni ó ẹ mọ̀ o báyìí ni o mistake tó ṣe òun ni ṣe ní ọ̀jẹ̀ lọ bẹ́ẹ̀ nìkan bá ti ní mọ́tò kọ̀ọ̀kan ó ti tó bẹ́ẹ̀ bá a bá sì wò ó lóòótọ́ ìranù ni mọ́tò kíkó jọ wàhálà kíkó jọ ni bí ẹ ṣe. kìkìdé ìṣètí bàbá owó lọ́wọ́ ṣẹ́ nìyẹn nínú campaign o wípé àwọn máa build kò ní sí ààyè ṣalalu láàrin olówó àti mẹ̀kúnnù báwo lè èèyàn kan ṣe máa kó mọ́tò ọ̀tọ̀ ni mọ́tò monday tuesday wednesday thursday friday saturday ọ̀tọ̀ lè tán máa gbé lọ church àbí mosque àwọn kan sì wà wọn tiẹ̀ ní kẹ̀kẹ́ kí ni bàbá sọ yẹn fún báyìí wọ́n ní ẹ̀dì páńpá ẹ̀dì kúkú àwọn wo ló wá ń jìyà ẹ̀ gbogbo wa là ń jìyà ibẹ̀ ni kọ́kọ́ ni mò ń lọ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ṣàánú ayé mi afẹ́nifẹ́re pa adébánjọ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ bàbá pa ṣé nǹkan mi ò ti máa ṣe yín sà máa yín ṣe wà all right ṣé ẹnu yín ò ká bàbá mọ́ ni bàbá you are disgracing Yorùbá land bàbá Adébánjọ ẹ ń disgrace àwọn ọmọ Yorùbá ẹ lọ stop ẹ o tàbá dẹ kọ fún yín nísìnyí náà máa ní wọ́n sọ̀rọ̀ ságbàlagbà abẹ́wò ni tàgbàlagbà tó ń ṣe àgbàlagbà ara yín tẹ̀ ṣe láńgbàláńgbà kiri tẹ́ ẹ̀kan tiẹ̀ mọ̀ wọn ara yín ṣé nǹkan míì ti wà ní ọ̀rọ̀ yìí ni ṣé nǹkan míì ti wà ní ọ̀rọ̀ yìí ni kábíyín ẹ máa gbọ́ o president bola tinubu should better forget about second term he's deceiving himself not won't vote for him again Adebanjo, àti kí tún ni kí ló kàn wá pẹ̀lú gbogbo rasbọ́gẹ̀ yẹn ẹ máa wo bàbá yìí o àtijọ́ tí àwọn èèyàn ta ti pariwo wípé insecurity nílẹ̀ yorùbá ẹ ò rí kí bàbá yìí kàn dẹ́mu ẹ o kí wọ́n bọ́ síta kán múra kankankankankan ṣùgbọ́n tó bá ti di bí ọ̀rọ̀ tinubu ẹ kíní kan kíní ẹ wá ẹ ti ẹ wá bàbá adébánjọ àgbà tó bá tí ò bá kẹtàn sọ̀rọ̀ lọ́rọ̀ yín ẹ kẹtàn sáré àgbàlagbà tó bá sì ti so àgbàdo mọ́dì ó ti dohun àmúṣeré fẹ́ dìyẹ ṣẹlẹ̀ wọn wọn mú yín lẹ́nu sọ nínú ilé àwa máa kọ́ yín níta wípé ẹ jẹ́ kí ojú máa tì yín níbi tẹ́ ẹ bá dé èyí tẹ́ ẹ ṣe election tẹ́ ẹ ní last year ẹ mọ bẹ́ẹ̀ ṣe lẹ́nu tó tí Tinubu bá wọlé wà lẹ́yìn ìjà fún Tinubu torí irú kọ̀ọ̀kan náà jọ ni gbogbo yín kò sẹ́yìn tó sàn kò sá gùdù náà ọmọ ẹlẹ́dẹ̀ gbogbo yín irúkirú ọbẹ̀ wọ gbogbo ìmọ̀tara ẹni nìkan ó ti bá tọ̀tá gbogbo àgbàgbà ilẹ̀ Yorùbá ṣáà jẹ́ ń gbé ìkànnì yín ìkà ni yín ìwà yín ò dáa ẹ̀yin leaders and elders yorùbá ìkà ni yín ṣẹ̀dẹ̀ rí àwọn ọmọ mẹ̀kúnnù we are coming for you mi tí ìmọ̀ṣù náà mi tí ìmọ̀dún náà ṣùgbọ́n pé àní wá fún yín ìrọ̀lẹ́ pa tí àbá tí ìfi lára yín ká fi gbófin ọ̀rọ̀ tó wà lẹ̀ àwọn tó kù wọn ò ní sit tight kẹ́dùdì nìtù ebi ń pa àwọn èèyàn kò sówó kò sí nǹkan kan ẹ̀yin jàjà twenty twenty seven Tinubu lẹ́ni Tinubu lọ́la kò wá sí nǹkan tó mọyàn láyà bàbá Adébánjọ tẹ́ ẹ̀ ń lọ going to hundred ojú òtì yín àwọn ọmọ yín ò sì lè ẹnu àwọn ọmọ yín ò ká yín. ìjà Tinubu twenty twenty seven lẹ́yìn fẹ́ gbé kalẹ̀ nínú gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀ yìí ṣé nǹkan míì ti wà ní ọ̀rọ̀ yìí ni. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin èèyàn LP ẹ̀yin èèyàn eh, Alhaji Obi ìyẹn náà sìn kò mọ̀ èyí tó kàn ló ń dé fìlà lé mẹ́wàá mẹ́wàá ló dà lájẹ́ ọ̀sán gangan náà gbẹ́ bọ́ọ̀ náà ṣe rádaràda kiri bẹ́ẹ̀ gbogbo yẹn kó ṣì dànù kẹ́ ṣì lọ. irúkirú ọbẹ̀ wọ ṣé àṣà fún yín wípé irúkirú ni gbogbo wọn òbí ò sàn ju Tinubu kò sàn ju Tinubu Tinubu ò bẹ́tà òbí àtàtìkù irúkirú ọbẹ̀ wọ ni gbogbo wọn mímímímí ni. ẹ jẹ́ a sáré gbọ́ nǹkan tí bàbá àgbàlagbà sọ nígboro ẹnu wọn. President Bola Tinubu should better forget about second term. He's deceiving himself. Not won't vote for him again, Adebanjo. hello, lọ wá bí wọ́n sí, kẹ wá bí wọ́n sí, kẹ gbé gbogbo kinní lọ jókòó síbì kan. Ẹ ti ẹ̀ lójú tì. Bàdébànjọ ẹ̀ ní tìjú. Ayé ń wí sí, wọ́n rí yín fín. Àwọn tó máa sọ pé wọ́n rí yín fín, wọ́n sọ̀rọ̀ sí yín. Àwọn ò rí nǹkankan wọ̀nù yín pé kẹ́yìn náà stop ẹ̀. Tẹ́yẹ ò bá ti mọ̀ stop, àwa náà máa Yes! Ẹ yé disgrace wa ṣé ẹ ti gbàgbé ní December ni eh, mo ní December ní last year bẹ́ẹ̀ ṣe múra kankan kan náà ni Tinubu fẹ́ lo one year báyìí ah ee eh, máa yìí lọ wá fídíò yẹn ọlọ́njẹ́ rí ah tí wọ́n bá ti táwọn bá ti declare Obi as a winner kò ní sí Nàìjíríà mọ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣé ẹ kì í tìjú ni ṣebí wọ́n tẹ̀sẹ̀ pé ẹ̀ ń ṣe full time Yorùbá bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ full time Yorùbá anyway kí ni mo ti ẹ̀ sọ àgbà ti dé. Eh. ẹjọ́ sọ̀rọ̀ jẹ́ ilé àjọǹbù yẹn. The leader of the Pan Yoruba social, social political group, Afeni Ferry Ayadebanjo on Saturday advised the presidential candidate of the All Progressives Congress, Bola Tinubu, to withdraw his candidacy for his counterpart in Labour Party, Peter Obi. Ah, God. ti ṣàgbà nílẹ̀ yorùbá ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ ibi tá a ti ẹ̀ bá dé ṣáwá lágbà gan mọ́ nílẹ̀ yorùbá báyìí ẹjọ́ jẹ́ àgbàlagbà tó sì wà òkè ǹjọ́ sì wà nílẹ̀ yorùbá mo doubt ẹ̀ mo bi wá ni o ẹ bá mi down níbi comment section à ń wíru bàbá ń wíru ọjọ́ ti dalẹ́ bàbá ẹ lọ wábi wọ́ sí the pan yorùbá leader urged Tinubu to save himself from the shame of losing at the poll, saying the Northerners will not vote for him. Kí ló kàn yín bẹ́ẹ̀? Ṣẹ́yìn wà lára Northerners ni? kí ló kàn yín gbogbo kíní ilẹ̀ ti sọ nígbà tí wọ́n fẹ́ tán ṣe campaign ti lásùn wọn ò ní dìbò wọn ò ní ṣègbè wọn ò ní ṣàwo ẹ̀yin lẹ́mọ̀ irúkirú ni gbogbo yín kò ìkan ò sàn jù kan lọ láàrin yín àní ìjà wèrè tẹkàn bára yín jà ẹ má fi ba ilẹ̀ Yorùbá jẹ́ ẹ bá kẹrẹ yín sẹ́gbẹ̀ẹ́ kẹwàá bí lọ́wọ́ sí kẹwàá bí wọ̀ sí gbogbo yín pátápátá tí ilẹ̀ tẹ́ bá fẹ́ jẹ́ kí ilẹ̀ yorùbá kó bínú sẹ́lẹ̀dá gbogbo yín pátápátá òṣì tẹ́ ẹ̀ ń ṣe bí iṣẹ́ yìí ẹ̀yin tẹ́ pera yín ní àgbàgbà ilẹ̀ yorùbá àsìkò tí tó tẹ́ máa fọwọ́ tẹ́ máa tọwọ́ ọmọ yín bọṣọ o a máa bẹ̀rẹ̀ sí ní lẹ́yìn lóko o ṣe fẹ́ ká máa lẹ́yìn lóko ni a máa lẹ́yìn lóko bó bá dé lẹ́bi yín tó bá bọ́ síta tó ní pé kinní kan àtúnlẹ̀ òun náà mọ́ tẹ bá lẹ́ẹ̀ní gbọ́ àwọn ò ní gbà kò sí nǹkan tó kàn wá pẹ̀lú election Tinubu kò sí nǹkan tó kàn ẹ máa wo bàbá tó kú má kú yìí o bàbá pa Adébánjọ tó ń wọ̀nà ọ̀run ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ tó takú sẹ́yìn o tó kàn jalè rú lọ yìí o restructuring ni bàbá yẹn pariwo kiri láti yọ ọdún tí mo ti mọ̀ wọ́n o wọn àti ẹ̀rọ ojú restructuring mọ́ báyìí ìwọ tó sì dúró ń bẹ̀ tó ń pariwo wọn bá lè tí Tinubu bá lè restructure Nàìjíríà tó bá lè fún wa ní regional system tó bá lè fún wa ní kinní kan àti regional àti restructure àti everything everything èwo ni Tinubu sọ fún yín pé òun fẹ́ ṣe mẹ́ẹ̀. ẹ máa waste energy yín kẹ́ máa dúró de renewed hope láwọn eléyìí hmm. òbí kọ òbí wà nẹnẹ pẹ̀lẹ́ o alájí òbí <laughs> alájí òbí ẹ olómi ẹ̀rọ. Mm. ní Adébánjọ who was accompanied by another leader of Afenifere, Senator Femi Okunromu, stated that stated, excuse me, stated this at the presidential campaign rally of the Labour Party in Abeokuta, Ogun State. Adebanjo predicted that Tinubu will be disappointed by the northerners at the poll. Ẹ kó ṣì lọ, ẹ kó ṣì dànù, Akinrunmu, Aderounmu, Wabirounmu lọ. He described the LP as the new bride to the National Democratic Coalition, which, according to him, will save Nigeria from the misrule of the APC. Ṣé fẹ́ gbọ́? lp ti fẹ́ẹ̀lì sílẹ̀ báyìí ó ti fìdí rẹmi láti sìn ó dẹ̀ pé ẹ̀ mọ̀ kankan ok ẹ ti expect pé báwo èèyàn ṣe sínwín tẹ̀lé yín ní last time yẹn náà ni lp ṣe máa ní hmm. <laughs> rádaràda. Hmm. Adebanjo said, all those that know Tinubu should tell him, I have always told him and I will tell him again, the Northerners will not vote for him. Baba, you are not relevant. Hey, keep where? Hmm. keep your... Mm, ẹ ti dàgbà ẹ ti dọmọdé àwa la máa máa put yín through because ọ̀rọ̀ ẹnu yín àti ìwà tẹ̀ ń wù ó ti jẹ́ ká mọ̀ yín pé a ní láti máa ṣe báyìí fún yín ẹ keep ubì kò ṣe dandan ká ẹ sọ̀rọ̀ ṣé bọ́ fapá gbé yín lọ sí camping ground yẹn ojú òtì yín àti family yín ẹ béèrè ọmọ yíbò mélòó àgbàgbé lára àwọn àgbàgbé ọmọ yíbò tẹ́ẹ̀tẹ́lé òbí tẹ́ẹ̀tẹ́lé òbí àgbàgbà ọmọ yíbò mélòó la rí tán fapá gbé méjèèjì tán gbé lọ sí camping ground ẹ ní tìjú bàbá àgbàlagbà ká má ní tìjú nílẹ̀ yorùbá ó ṣe mí láàánú fún fámílì yín ó ṣe mí láàánú ojú sì gbà mí tì fún yín ojú gbà mí tì fún yín kọ́ lọ sọ fún Tinubu náà dáná òní kò kàn mí wọ́n dìbò fún bọ́ọ̀n dìbò fún kò káyé ṣùgbọ́n ṣé ẹ̀ ní tìjú ni sà ṣé ti gbàgbé pé gbogbo nǹkan tẹ̀ ń sọ yín náà lẹ sọ nígbà yẹn ní last year tẹ́ múra kankankankankankankankan abẹ́ ti gbàgbé ni. Mo ń mo fẹ́ kẹ́ gbọ́ lára àwọn ọ̀rọ̀ tí bàbá Adébánjọ ti sọ sẹ́yìn ni o o ó yá. tó bá dán wá dọ̀tọ́ àwọn àwọn ìgbésẹ̀ ti sọ ní twenty fifteen pé nàìjíríà máa break. nígbà táwọn òyìnbó ti sọ bàbá Adébánjọ ní twenty fifteen pé nàìjíríà máa break ẹjọ́ kí ló dé tẹ̀ wá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Yorùbá Nation mo bi yín ni kí ló dé tẹ̀ mọ̀ ẹ ti gbọ́ tẹ́lẹ̀ àwọn òyìnbó tán fọ́ọ̀sì yín forcefully by force tán ṣe by force marriage fún wọn nàìjíríà wọ́n ní ó máa pín ó máa padà sẹ everybody máa padà bá ọ̀nà ọ̀nà tiẹ̀ lọ tó já sí wípé yorùbá nation àwa tá à ń pè fún a ò ṣiṣẹ́ a ò sì ṣìwí we are doing the right thing tó já sí wípé àwọn òyìnbó gan máa wò wípé yes àsìkò ti tó nìyẹn ṣùgbọ́n ẹ̀yin bàbá ẹ̀ náà la bá ń bẹ ẹnì kan lọ sọ fún wa pé kò tí ì yá ẹ̀yin náà lẹ́dẹ̀ tó sọ níbí yìí o máa tútù play o káwọn èèyàn tún gbọ́ yín o bẹ́ẹ̀ ti ṣe ń manipulate ilẹ̀ yorùbá tẹ́ manipulate ilẹ̀ yorùbá tẹ́ kàn ń dá gbogbo nǹkan rú fún àǹfààní ara yín mi ì tí ì ríru lídà eléyìí ǹjẹ́ ti rí lídà kankan nínú àwọn ọmọ yíbò tó tó tó mú kankan tó mú nǹkan ilẹ̀ yorùbá kankan báyìí kí ló ṣe ẹ̀yin àgbàgbà ilẹ̀ yorùbá ẹ̀sìn báyé jẹ́ ẹ̀bọ̀rún ṣe jẹ́ ẹ̀sìn bójú wọ̀run ẹ̀sìn wọ̀run yanyanyan bẹ́ẹ̀ ni pé kò ní ẹlẹ́dàá gbogbo wa bí yín bàbá tí ọ̀rọ̀ yìí bá jáde lẹ́nu yín tẹ́ ẹ mọ̀ tàdé wá sọ wípé àsìkò ti tó tẹ̀dẹ̀ tún yìí sọ pé kọ́ lọ sọ fún wa pé restructuring èyí restructuring ìhun ẹ̀ rí sanmọ́ ẹ wá ń jàjà twenty twenty seven ẹ disgrace ara yín àwa kọ́ lẹ̀ ń disgrace. tó bá dọ̀ wá dọ̀tán àwọn àwọn ìgbésẹ̀ ti sọ ní twenty fifteen pé nàìjíríà máa break. o ìgbà tó sọ bẹ́ẹ̀ kí ló yẹ tẹ́ ń gbógun tiwa tẹ́ ń fọwọ́ di iṣẹ́ ọwọ́ wa lọ́wọ́ ẹ máa wá gbọ́ o kí tó gbé wọn lọ síbi fídíò yín o e <laughs> tinubu should come back home now and support obi because when they finally defeat him he won't have the courage to come back home again if he comes back now we will forgive him and take him back. don't take it lightly you are fighting for your freedom it's not an ordinary election you are having if obi doesn't win forget Nigeria. ṣé ń gbọ́ ṣe ní lásì yẹn ni bàbá yìí sọ yẹn o ṣe ti rí bàbá tún ti ń múra ti kankan ti kankan ó ga fún yín ó pọ̀ fún wàrísì yín bàbá Adébánjọ ó pọ̀ fún wàrísì yín. Only I have told you before and I want to say it again. Labour Party is now Nadeco. Those of us supporting Obi are the ones that want good governance governance. We want Nigeria to be better. We want to liberate ourselves from the cap captivity of the ruling class. Ìyá òbí ló wá jẹ́ èèyàn tágbà yín ọ̀yọ́ wọ́n Obi had earlier paid a visit to the Alake and the paramount ruler of Egbaland, Ọba Adedotun Gbadebo, at his palace, addressing the youth at a town hall meeting held within the premises of the Olusegun Obasanjo Presidential Library. Ẹ Obi described Nigeria as a failed state and one of the most ẹ wá bí gba gbogbo yẹn lọ wá bí wọ́ sí kẹ́ lọ kú dànù. You are determined for new, new Nigeria kọ keep dreaming new Nigeria ibo lẹ ti fẹ́ rí dead Nigeria is dead kò séèyàn tó lè revive ẹ̀ kó ní kálukú máa lọ ni. Anyway gbogbo eléyìí tó kù tẹ kọ̀ọ̀kan síbẹ̀ kò ní ìtumọ̀ fẹ́mi èmi wá fi àsìkò yìí rán fi àsìkò yìí bá bàbá wa Pa Adébánjọ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀sùn mọ́ wọn tí fídíò yìí bá dọ́dọ̀ yín ẹ̀jọ̀ ẹ bá mi ṣí ẹ̀kọ́ dọ́dọ̀ wọn ẹ kì í jẹ́ kí fídíò wá dọ́dọ̀ àwọn bàbá kí wọ́n gbọ́ràn bàbá Adébánjọ tẹ́ ẹ̀ bá mọ̀ nǹkan tó yẹ kẹ́ tó kù fún yín láti ṣe fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ìran Yorùbá ẹ wá bi sí kẹ́ ẹ wá sí àbí kí láti ẹ̀ sọ ganan ẹ́ eh ṣe rí àṣe ni a padà fìkan tó kù àfiṣe rẹ̀ tó bá yá bàbá Tinubu ó bá pẹ́ tẹ́tí ta géèmù géèmù á padà ta yín ẹ padà tara yín mọ́ géèmù ó kàn jẹ́ wípé kílẹ̀ tó pòṣì kàǹkan rere ti bàjẹ́ kẹ́ ẹ tó tara yín mọ́ géèmù lójú ayé yín tẹ́ máa ṣera yín pa torí tọ́gbọ́n àgbọ́njù bá ti pọ̀ ọlọ́gbọ́n ọgbọ́n máa ó máa pa ọlọ́gbọ́n lára tọ́gbọ́n bá ti pọ̀ jù ibi tọ́rọ̀ yẹn lọ ń nìyẹn gbogbo yín pátápátá Tinubu Adébánjọ bàbá Fáṣọ̀rántì gbogbo yín àti governors o local government chairman councillor senator lawmaker gbogbo yín gbogbo yín lẹwà heartless kò sí ìpayín kankan tá a rí nílẹ̀ yorùbá akótilétà ni gbogbo yín ẹ kì í ṣàgbà ire ojú sì gbà mí tì fún ayé yín bẹ́ẹ̀ ṣe pọ̀ lọ́ṣáláàlú ẹ kàn wà useless kò sí anybody kò sí state tó ti feel ipa ní leader or elders ẹ kò wá useless àfi bíi wedding kọ́mọ yín máa ṣe wedding kẹtàn síbẹ̀ ibi tá a ti máa ń rí yín nìyẹn àtọ́ba àti joyè àti gọ́vnà àti president àti gọ́vnà all of you látòkè wá sísàlẹ̀ ẹ disgrace ara yín àwa kọ́ disgrace ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kẹ́kù ilé yín kó lọ gbọ́ kó sọ fún toko kí àdó yín kó lọ gbọ́ kó lọ rò fún ọ̀bẹ mákọmákọ lóye kò ṣe rí ibi tí ọ̀rọ̀ dé dúró nísìnyí ẹ lọ máa múra sílẹ̀ àsìkò ń bọ̀ àwa ọmọ mẹ̀kúnnù yẹn tí bàbá Awólọ́wọ̀ sọ lọ́jọ́ kìíní àná definitely ó ti ṣú ni àwa ń bọ̀ fún yín à ń bọ̀ fún yín kò ń ṣe ẹ̀yin nìkan o à ń bọ̀ fún gbogbo ẹbí yín ara yín ọ̀rẹ́ yín both home abroad àwa wà lábroad ẹbí yín wọn ò ní farare lọ ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà àléwọgbó la máa lé yín pa ṣẹlẹ̀ ti di wèrè mọ́ wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá tí àwa gò bá síwín mọ́ yín lọ́wọ́ àníráyé wa gbà lọ́wọ́ yín kí ló dé ṣé ọ̀rọ̀ míì wà ń bẹ ni àwọn tó lówó ìwọ̀nba tó lówó ẹ wáyé kẹ́ help àwọn mẹ̀kúnnù pati nìkan ni tán bá ti ṣe pati tán wá sọkún bá yín kẹ́ fún wọn lówó pati lẹ́yìn yẹn kò tún sí nǹkan tẹ́ wúlò fún kọ́ ẹ ṣáà máa ṣe ẹ̀yin nìkan àfẹ̀yìn àfẹ̀yìn àfẹ̀yìn àfẹ̀yìn kí àwọn ọmọ mẹ̀kúnnù kan lọ ṣalálu ẹ kó ṣì dànù owó wèrèwó lẹ́ni ojú tì yín nígbà tẹ lówó láyé tán ẹ bá fi gbogbo ayé kẹ fi kọ́wọ́ kẹ tún lọ ra kẹra òfurufú bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ lówó tán ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá mo ta sí yín ó bàjẹ́ fowó yín kí ló dé tẹ́ ẹ̀ lọ ra sánmọ̀ ẹ lọ ra ìgbà yẹn lèmi máa bìlíìfù pẹ́ lówó ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá lè ra òfurufú ojú tì yín ojú tì owó yín tí ẹ ò bá lè gbé odidi àpò iyọ̀ kan ká ẹ fi sebẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ojú tì yín sẹ́ẹ̀ ojú tì owó yín ìjọ tẹ́ bá ti kú ẹ mú owó yín kẹ́ kó lọ sínú sàré abá ti wíwe ọ̀run ẹrẹ o ó kù ẹkùṣẹ́ owó àti fámílì ẹ̀ ṣùgbọ́n gbogbo owó àti gbogbo elérin gidigidigidi tọkọ sílẹ̀ a ṣe èrè ń kó ọ̀rọ̀ jọ nígbà tí òmìyàn tí ó lò gbogbo bó ṣe kówó jọ tó kó gbogbo ayé àtọ̀run jọ bó tó mọ̀ nà abroad wípé bí ayé bá ń jẹ́ ayé àrọ́mọdọ́mọ ẹ̀ ò lè jìyà àtòun náà ó àwọn dà lónìí ẹjọ́ àníwọ̀n tó parí abatiwe ò tún padà kú síbi táṣọ ẹ wà eérú ẹ jíjóná lókù tán kó wá sí ibi táṣọ ẹ wà mi ò wá fi yọ o ẹ̀yin politicians ẹ̀yin leaders and elders tẹ́ wálé ayémáyà tí bàbá tó ń go to hundred or above hundred tó yìí múra kankankan tí wọn ò rò lọ́pọlọ wọn wípé ohun tó kù tó yẹ kán ṣe é sì pé tọ́lọ́jọ́ bá dé kí ni àwọn ọmọ ilẹ̀ Yorùbá ò mọ̀ sọ lẹ́yìn wọn tó jẹ́ pé ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí òun náà sì ń jà fún ẹ̀yin nu bí àṣà Ìgbòho ṣá ẹ̀yin nu Ọlọ́run nu ẹ̀yin nu Ọlọ́run nu bàbá Adébánjọ ojú ti wà fún yín ojú ti wà fún yín bàbá Adébánjọ ojú ti wà ojú ti wà fún yín pé jẹ́ kan lára lídà ilẹ̀ Yorùbá àwọn bàbá Awólọ́wọ̀ létà Awólọ́wọ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ yín ṣe é ṣe rádaràda lẹ́ṣẹ̀ bàbá Fásọ̀rántì bàbá Awólọ́wọ̀ àwọn pa Abraham Adésọ̀yà wọn ò ṣe bẹ́ẹ̀ ṣe ṣe yìí kí lẹ fi sílẹ̀ bàbá tọ́lọ́jọ́ bá dé kí la máa sọ nípa yín gbogbo yín pátápátá a ò lè rí ìkọ̀kọ̀ sọ àfìgbà tẹ́ fàyè gba ti Tinubu ti Tinubu certain faction torí àǹfààní ti ara ẹ̀ torí ambition ẹ̀ tó da gbogbo yín lédèrú ìdí nìyẹn tí mo ṣe ń sọ fẹ́yìn Yorùbá nation mo dẹ̀ wókú ti rọra ń sinmi ni ìsìn la máa sọ̀rọ̀ tẹ́ máa níṣe ni wọ́n ń da Yorùbá nation rú tẹ́ bá ti fàyè gba faction ó ti tán fún yín ó tán fún ó tán fún every ó tán fún gbogbo movement yẹn gbogbo egungun ẹ̀yìn movement ó ṣe pú báyìí because captain Mafia fi gba faction yẹn òun ni the only solution ó ní the only thing ta gbúdọ̀ dìmú tó bá nírọ́ mo pa lọ́wọ́ gbogbo organization to wa nílẹ̀ yoruba ṣé kò ṣe faction yẹn náà fi dàrú drop your comments abe video yìí video fídíò yìí bá dọ́dọ̀ ẹ̀ má jẹ́ dọ́dọ̀ ẹ̀ nìkan bá mi pè tá a bá ṣe irú àwọn fídíò báyìí ọ̀pọ̀lọpọ̀ yìí like e bá ti tẹ̀ ti rí táìtù ẹ tiẹ̀ ní bọ́dà àti ṣí yet tó bá jẹ́ ìjà ni àní tí sọ̀rọ̀ báyìí ẹ ti bò ó wìtìwìtì ẹ dẹ̀ ń fẹ́ ká má má sọ̀rọ̀ kí mídíà má má sọ̀rọ̀ ìjà all the time èyí tó bá máa wà ẹ̀ láìtì tó máa mú ìkíní wá ẹ̀ ní fún wa ní courage ẹ̀yin gan lẹ́ ẹ̀ courage wá síbi tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ká lọ àbírọ́ ni mo pa tí ò bá wá rí bẹ́ẹ̀ proof mi wrong bá mi share fídíò yìí dé gbogbo ibi tó yẹ kó share dé bá mi share dòdò àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ́mọ̀ ẹ pé wọ́n ti èèmọ̀ ti dé pẹ̀lú wọn.